orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú Ògbómọ̀ṣọ́ ẹ gẹ́gẹ́ bí mo ti máa ń sọ pé téèyàn bá fẹ́ rí mi ó rọrùn ṣùgbọ́n tá a bá ti ládéhùn torí pé kò kí í sí àyè lọ́kọ̀ ọ̀gbà láti rí mi torí àwọn iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ àwọn tí ò mọ̀ wá tán sẹ́ǹdì owó tán ní abáwọn ṣiṣẹ́ tá a bá ṣiṣẹ́ wọn lọ́jọ́ tá a dá fún wọn nǹkan mìíràn wọ́n mọ̀ ọ́ rò ìdí ìnà tó fi jẹ́ wípé a máa ń gbìyànjú lọ́pọ̀ ọ̀gbà láti rí wípé a ṣe sí àwọn èèyàn ṣùgbọ́n tá a bá ti jọ ládéhùn pé ẹ wá ń jọ báyìí èmi náà ti mọ̀ wípé àtijọ́ sọ ni àdúrà wọ́n máa gbà ojú òsì ní tiwa àní ṣìṣe o gẹ́gẹ́ bí mo ti máa ń sọ hmm, tí èèyàn bá wà nù ayé yìí tí ò bá múra ẹ má jẹ́ kí n tàn yín kò ní lè ṣe rere nínú ayé ń làwọn kan fi kọ́ wọ́n ní ogun láyé bẹ́ẹ̀ ni pé inú ayé àwa jagun ni ṣùgbọ́n bó ti wù ká wá jagun tó àwọn èèyàn náà bá a ṣe ń jagun tí gbogbo wa ń jagun ẹni tí ò bá dúró ní òṣègùn kò sí jagunjagun ọ̀hún lọ́nà kan àbí lọ́nà míì tí ò ní farapa tó bá ń jagun ṣùgbọ́n tí ò bá ti wo ibi tó ti farapa tí sì ń jagun lọ yóò dàṣẹ́gun ńlọ́fà tí ọ̀pọ̀lọpọ̀ tó máa ń pè mí wá tán bá pè mí wá ní à àwọn ti náwó náwó àwọn lọ bí àwọn lọ tàn àwọn lọ wà ní à Elédùmarè yóò kádàrá ibi níbi tí àdúrà yín ó gbà kì í sì pé ibi tẹ́ lọ náà kì í sì pé bóyá arọ ni ṣùgbọ́n Elédùmarè ní máa fàṣẹ sí torí òun lọ́ba tó ní agbára lórí ewé àtegbò ètè Elédùmarè bá sì ṣe nǹkan kan yíyẹ padà ìdí inú tó fi jẹ́ pé iṣẹ́ tí mo fẹ́ fi síta mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ torí pé inú ayé tá wà ayé ogun ni báyé bá wá jẹ́ ayé ogun èèyàn náà ti mọ̀ wípé n tá fi jagun bẹ́ẹ̀nbẹ́ n tá sì fi ṣẹ́gun náà wà ń bẹ̀ kìkì kákàn ló bó ṣe yẹ ká lò ká ṣe bó ṣe yẹ ká ṣe ká wá rí èsì tó yẹ ká rí ló jẹ́ kí n fẹ́ fi iṣẹ́ ìsíta torí pé ọ̀pọ̀lọ́ ń bẹnu ayé yìí tó yẹ pé báyé ṣe rí lónìí <laughs> wọ́n máa sọ̀tàn ni ẹni tàwọn wọ́n ń sọ ìtàn ògo tó ti kọjá lọ ni wọ́n ń sọ ìtàn wọn ti lówó rí ni wọ́n ń sọ ìtàn wọn ti lọ́lá rí ni wọ́n ń sọ ìtàn wọn ti lo ìgbà rí ni wọ́n máa sọ. So ìtàn tó ń sì ń sọ yìí wọ́n tún wá jókòó sójú kan wọn ò sọ pé àwọn tó fẹ́ tẹ̀ iwájú bó tiẹ̀ jẹ́ pé ọ̀tá ti lé wọn ọ̀tá ti bá wọn ọ̀tá ti gba tó ní lọ́wọ́ wọn ìtàn ní lọ́wọ́ wọn ẹ bí wo ni wọ́n wá ṣe dìde ńlẹ̀ táwọn náà tún tẹ̀ iwájú wọn ò dìde o wọ́n dúró ni wọ́n wá ń sọ̀tàn ògo tó ti lọ ìdínú tó fi yẹ pé ó yẹ kí a máa rò lọ́kàn wa pé a gbọ́dọ̀ dúró bí ọ̀rọ̀ olóṣèlú ni tó contest tí ò wọlé tí wọ́n fi ń sọ pé mo ti contest rí mo ti contest rí ẹ dákun kí ló fẹ́ mú jáde ńbẹ̀ ṣùgbọ́n yóò tún máa tẹ̀ wájú náà ní ni wọ́n fi ròyìn jọ́kẹ́ pé ẹni yìí ó ti ń gbìyànjú tipẹ́ bó ti wò ó rí ẹja fún un ló fi láṣeyọrí ṣùgbọ́n tó bá ti torí pé òun ti ṣe báyìí tó bá padà ẹ̀yìn ká mọ̀ tara wa yóò kàn máa sọ̀tún ogun asán ni bí ilé ayé ṣe rí nù ṣùgbọ́n tá a bá ti mọ̀ pé àwa náà dúró ọ̀tá ò ní lé wa bá ẹni bá dúró lọ̀tá máa ń lé bá ẹni bá dúró lọ̀tá máa ń lé bá torí náà mo ṣe fẹ́ fi sẹ́yìn síta wípé ẹ má jà dúró ẹ má dúró kọ́tà má bàa lé wa bá iṣẹ́ ìgún iṣẹ́ ìṣẹ́gun iṣẹ́ ìṣẹ́gun àléèbá ìṣẹ́gun àléèbá ni tí a fi ṣe rere lójú àwọn ọ̀tá wa ṣé ẹ rí tọ́tà bá ń léèyàn wọ́n máa fẹ́ ìròyìn burúkú ni wọ́n máa fẹ́ kí wọ́n kéde ìbànújẹ́ lórí ayé èèyàn ni wọ́n máa fẹ́ káyé sọ̀rọ̀ pé ó ti lògbàrí kò rí gbà lò mọ́ wọ́n máa fẹ́ káyé sọ̀rọ̀ pé ó ti gbélé ayé rí láyọ̀ kò rí gbé mọ́ wọ́n máa wá ìròyìn burúkú pé káyé sàn pa wa nígbà wọ́n sì ń lé lọ́wọ́ bẹ́ẹ̀ ni tí wọn bá sì léèyàn náà ẹ̀yin náà ò ní lè tẹ̀wájú bó wọn wá sí wá léyìn tẹ́ fi di àlè ìbá tí wọn ò ní lè bá yín ṣùgbọ́n wọn mọ léyìn wọn ò ní lè bá yín wọn mọ léyìn wọn ò ní lè bá yín ìdínú tó fi yẹ kí ọmọ èèyàn má dúró ẹni tí ó dúró yóò débi tí ń lọ tí bá sì débi tí ń lọ tán kò tún ní dúró kó lè bá pẹ́ ń bẹ̀ tán ní kése ìdínú tó fi jẹ́ pé gbogbo ẹ̀dákẹ́dà tó bá gbìyànjú yóò náà àbáyọ ibikíbi tó bá wà lórí ayé àmọ́ èèyàn tó jẹ́ pé kò sí lórílẹ̀‐èdè tá a wà yìí ibi tán sì wà tá à ń pè ń lo èbó ayé ò jẹ́ kán gbádùn ayé ń lé wọn lé wọn wọn ti bẹ́ lómi mo ti bẹ́ lómi táyọ̀ bá ti wàá bá ọ tán sì ń lé ọ tí ọ̀nà rẹ tí ò sì tí ì tí wọn ò tí tọ́ ọ mọ̀jẹ̀ wọn tọ́ ọ iṣẹ́ ìṣẹ́gun àléèbá tá a máa fi ṣe rere lójú ọ̀tá òun mo fẹ́ fi síta yìí yín sì fẹ́ ká farabalẹ̀ gbọ́ dáadáa àwa orí ọ̀ka mẹ́ta ìtawà mo fẹ́ kà yìí o orí ọ̀ka mẹ́ta a ti gbé apẹ̀ka orí àrùn tá a ti jò àwa wa orí ọ̀ka mẹ́ta ọ̀gà gbígbẹ mẹ́ta ọ̀pọ̀lọ́ gbígbẹ mẹ́ta eku asín mẹ́ta atari mẹ́ta èso yèrèpè. E èpo igi ńlá màá tún tún ka ọ tí n bá kàdílẹ̀ èpo ọ̀bọ̀ iṣu gbégbé ẹ̀hẹ́ tí ẹ bá ti dé iṣu gbégbé yìí ẹ wá gbọ́ ọ èèrà mẹ́ta inú ìjàlọ ìyún èèrùn tàbí sàlámọ́ ìkan mẹ́ta nínú rẹ̀ bẹ́ẹ̀ sì mú ń sọ fún yín o ewé igi ńlá ewé ẹ̀gẹ́lẹ̀ ewé àjẹ́ ọ̀bàlẹ́ àti ìwé àlòkè màá tún kà nítorí ìdíwọ́ àwọn ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi á wà orí ọ̀ká mẹ́ta ọ̀gà gbígbẹ mẹ́ta ọ̀pọ̀lọ́ gbígbẹ mẹ́ta eku asín àtàrí mẹ́ta èso yèrèpè èpo gi á wà èpo ọ̀bọ̀ iṣu gbígbé èèrà mẹ́ta ewé igi ńlá ewé ẹ̀gẹ̀lẹ̀ ewé àjọbàlé àti ewé àlòkè ṣùgbọ́n gbogbo nǹkan ìta bá ti kó sójú àrò sínú apẹ tá a fẹ́ jò èèrà tá à ń sọ́n pa rẹ̀ yìí ó lè jẹ́ èrùn ó lè jẹ́ sàlámọ́ nǹkan náà méjèèjì ni kì í sí ìranú lé o ẹ wàá lọ wo bí wọ́n ṣe tò tẹ̀léra wọn ẹ kọ́kọ́ mú kan sẹ́mọ̀ wọ́n ti lọ wọ́n ti ń lọ o ìkan wà wájú ìkan sẹ́mọ̀ pé wọ́n máa ń léra wọn ni ẹ mú tí ẹjọ jìnnà sí díẹ̀ ẹ ti jẹ́ kí wọ́n máa lọ ẹ wàá jó jìnnà sí díẹ̀ ẹ ti wò pé eléyìí yóò tó nọ́mbà ten sí ti ti lọ wájú ẹ mú ẹ sọnù àgọlò kan tẹ ẹ bá tún mú ẹ má mú lójú bí ẹ ti mú un mọ́ ẹ lọ mú lọ́wọ́ ẹ̀yìn sí ni ẹ tún mú kan sẹ́mi pé kọ̀ bá ti wájú ẹ tún sọnù àgọlò ẹ̀ẹ́tùn tún mẹ́yìn díẹ̀ lẹ́tùn fi mú mi wọn ò lè bá tiwájú ẹ̀ẹ́tùn mú kan ẹ̀ sọnù àbúrò ṣùgbọ́n tẹ́ẹ̀mọ̀ wí ni pé èèrà wájú kò lè tẹ̀yìn bá èèrà ẹ̀yìn ẹ̀ má bínú èèrà ẹ̀yìn ẹ̀ kò lè tiwájú bá tí kò fi pa ẹ gbọ́ dáadáa o èèrà ẹ̀yìn kò lè tiwájú bá tí kò fi pa gbogbo ẹni tí bá ń lé mi kí wọ́n má lè bá mi tí kò fi pa wọ́n ẹ mú kan bẹ́ẹ̀ náà lẹ́wì tẹ́ bá fẹ́ mú kejì bẹ́ẹ̀ náà lẹ́wì tẹ́ bá fẹ́ mú kẹta mẹ́tẹ̀ẹ̀tẹ̀ kó sínú agolo ẹ wá lọ dàmọ́ sí i iṣẹ́ àwọn bàbá wa ni iṣẹ́ kí mo pè iṣẹ́ àwọn bàbá wa ni iṣẹ́ àwọn bàbá wa ni iṣẹ́ tí mò ń sọ yìí tẹ́ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ sì ṣe nù ẹ wá jó tẹ́ bá ti jó tán ẹ gún mọ̀ọ́sẹ̀ ọ̀sẹ̀ nìkan ni o tẹ́ bá ti gún mọ̀ọ́sẹ̀ tán tílẹ̀ bá ti sú tẹ̀rí pé ọwọ́ tipa ẹsẹ̀ tipa táwọn èèyàn ti wọlé tán ẹ̀bù kẹ lọ wẹ́ kẹ sọ fún Elédùà gbogbo ọ̀tá tí ń lé mi lágbájá ọmọ lágbájá kán má lè bá mi tí kò fi mú wọn lọ kán má lè bá mi tí kò fi mú wọn lọ torí pé èrè ẹ̀yìn kì í lé tiwájú bá tí kò fi pa ọ́ kán má lè bá mi o torí pé ń bẹnu tẹ iṣẹ́ tẹ ẹjọ́ láṣẹ Èdùmàrè gbogbo ẹni tí bá ń lé yín wọn ò ní bá yín tí lédò àwọn fi pè wọn sọ́dọ̀ gbogbo ẹni tí bá ń lé yín wọn ò ní bá yín tí wọn ì dágbére fáyé gbogbo ẹni tí bá ń lé yín wọn ò ní bá yín tí Elédùmarè ó fi sọ fún pé ó tó gẹ́ fọmọ ilẹ̀ máa lọ kó lójú ọ̀nà ẹ lọ gbìyànjú iṣẹ́ ó ní ìdí tí mo fi ń fà wọ́n ṣe ìsìta lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí pé ogun láyé ni ẹni bá sì jagun tó ṣẹ́gun láyé máa ń yìn torí náà ẹ lọ ṣiṣẹ́ yìí Elédùmarè òjò rí bẹ́ẹ̀ fún yín o ẹ ṣẹ́gun ọ̀tá ẹ amánise níní o afamánise ni asenitọ́banidárò gbogbo wọn lẹ ṣẹ́gun o ó dàṣẹ o àṣẹ Èdùmarè.